àkọ́kọ́ èkó wà nípa lẹ́kọ̀ọ́ bẹ̀rẹ̀ la wà yìí ṣó tàbí ẹ̀ṣọ́ tàbí yọ̀ǹṣọ̀ bẹ̀rẹ̀ la wà yìí tó wà débi láàárọ̀ tó wà tẹ̀síwájú pẹ̀lú iṣẹ́ wa níbẹ̀rẹ̀ bíbà lórí ọ̀tọ̀ lọ́nà ẹ ṣe ẹ ṣe ẹnu tó ti jáde àmọ́ bàbá àtìyá tó sọ̀rọ̀ sí màmá wa oníjìbìtì bẹ́ẹ̀ ni ìyàwó bàbá wa Abíọ́lá bẹ́ẹ̀ ni àwọn ọlọ́pàá wa kò ní ìyá àwọn ọlọ́pàá wa kò ní ọ̀pá Nàìjíríà ó ti yé yín bẹ́ẹ̀ ẹ ṣe ṣe rí ibi báyìí ìṣẹ̀lẹ̀ rédíò ẹ̀fẹ̀ ìṣẹ̀lẹ̀ ẹ̀fẹ̀ lóṣù ìbẹ̀rẹ̀ ìlú Ìbàdàn yìí náà ló ń bọ̀ pẹ̀lú ìrẹ̀fẹ̀ náà ẹgbọ́gbù ẹ̀

bẹ́ẹ̀ ni yóò bá àwa yóò bá ránṣẹ́ wá bẹ̀rẹ̀ ìjọba àwa ara wa fúnra ara wa tá a fẹ́ máa ṣe bí bàbá wa Awólọ́wọ̀ ṣe ṣe ń gbà náà ẹ̀kọ́ ọ̀fẹ́ mo ti yé yín pẹ̀lú orí ọ̀fẹ́ náà.